كان رسول الله صلى الله عليه وآله وسلم إذا رفع رأسه من الركوع قال اللهم ربنا لك الحمد ملء السماوات والأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما حصل ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رواه مسلم وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقبل على سبعة أعظم على الجبهة وأشار بيده إلى أنفه واليدين والركبتين وأطراف القدمين متفق عليه وعن ابن بحيلة أن رسول الله صلى الله عليه وسلم كان إذا صلى وسجد فرج بين يديه حتى يبدو بياض إبطيه متفق عليه وعن البراء بن عازب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا سجدت فضع كفيك وارفع مرفقيك رواه مسلم وعن وائل بن حجر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا ركع فرج بين أصابعه وإذا سجد ضم أصابعه رواه الحاكم نعم وهذه وإذا صلى إخوة كتاباو من النبي محمد صلى الله عليه وسلم الشريف وليس على فقه في حديث أبي سعيد الخدري رضي الله عنه قال نبي محمد صلى الله عليه وسلم وذل تسعيته وما دمار في عدد بيقول سكي لا ترقوع ومن سعيته اللهم ربنا لك الحمد سبحان الله كما صليت إنه قال اللهم ربنا ولك الحمد أبي اللهم ربنا لك الحمد أبي ربنا ولك الحمد أبي ربنا لك الحمد أتفكر ميرين ينقف تبدأ في سنين يعني لك إذا قوة نصحي حين أبي قوة نصحي méjèèjì wọn wá fi kún yín pé mil asama wàá tiwọl ọf wà mil أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا ما اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رواه مسلم فيك اللهم لك الحمد اللهم لذي الأربعة أتمت يا الله

ṣùgbọ́n mímu ṣàtẹ́tà yẹn wọ́n fi dípò yá ìyẹn ni pé yá Allah torí náà ìtumọ̀ rẹ̀ ni ìwọ ọlọ́run lakal hamd tí ẹnìkan ní gbogbo ẹ̀yìn tí ẹnìkan ní gbogbo ẹ̀yìn níbo láti rí tí ẹnìkan òun náà ní síwájú láti àtiwájú alhamdulilayi. لتا تسواجو الحمد خذوا نوايك وفي تحصل إذا كي يستلمي بطلابك يقول لبعض اللهم الحمد لك يعني كما قلت يعني كي يلي ألومينا بيه ìwọ́n wà tó wá sọ pé lẹ́kẹ̀lẹ́ hàn yẹ ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni òun nìkan lọ́lẹ́gbẹ̀ẹ́ fẹ́ẹ́ ṣe ìgbẹ́mí fẹ́ẹ́ mi lọ́lẹ́gbẹ̀ẹ́ sí báyìí ọlọ́wọ́ bá nìkan lọ́lẹ́gbẹ̀ẹ́ fẹ́ẹ́ yìí. mẹ́ta ti dáná wọ́n á ti wọ́n ọ̀ ẹ̀yìn wo là ń sọ̀rọ̀ rẹ̀ lákòókò ọlọ́wọ́ bá nìkan ni báwo lẹ́yìn náà tó ẹ̀yìn tó pọ̀ tó kún gbogbo àwọn sọ́nà àti gbogbo rẹ̀. Ó kún gbogbo sọ́nà méjèèjì, ó sì kún gbogbo rẹ̀ méjèèjì. Tíyẹn bá pọ̀ láti máa lo irú àwọn gbólóhùn àdúrà lọ́wọ́ láti máa lo ìṣòro bá àtúnṣẹ́lẹ̀. Kí á là wá mọ̀ tó lè dípò tó lè dípò rú àwọn gbólóhùn òun yìí. Òye lára tí ọkọ̀ àti bá wí gbólóhùn ìwọ ọlọ bí ẹnìkan tó gbọ́ ẹ̀yìn ṣe lẹ́yìn tó ṣe wípé ó kú gbogbo sọ̀rọ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì. وملء ما شئت من شيء بعد tó sì fún gbogbo nǹkan ní ìtúwọ ọlọ́run ọba bá fẹ́ yàtọ̀ sí sọ́nà lédè ìgbà àtìlẹ̀ lédè. Tí ẹnìkan ní gbogbo owó bẹ́ẹ̀ fi. Ọ̀hẹ́lẹ̀ tẹ̀lé ìwọ̀n méjì ìwọ ọba tó ṣe pé wọ́n ló ní ẹ̀yìn àti títóbi. Ayé ìyá àmàlẹ̀ sẹ̀nà ìwọ̀mẹ̀ ìtumọ̀ tó ṣe fipá tẹ̀ wà bẹ̀rẹ̀. Ìgbẹ́ ìyá àmàlẹ̀ sẹ̀nà ìwọ̀mẹ̀ ìwọ ọba tó ṣe pé wọ́n ló ní ẹ̀yìn ìwọ ló ní títóbi. Bẹ́ẹ̀ ló ní ìdílé ẹ̀yà fọlọ́. Bẹ́ẹ̀ ló ní ìdílé. إلا الله وحق ما قال العبد إذا تي وجود من تر صليلو إذا تي وجود من تر صليلو وكلنا لك عبد Gbogbo wa àtijọ́ ìṣiṣẹ́ níwájú wọn náà bá ìṣiṣẹ́ rú. Ohun tẹ́rù sọ tọ́jú òdodo. Gbogbo wa ẹrú rẹ̀ láti ṣe. Kí ni ẹrú sọ tọ́jú òdodo? Iná ni Allahumma la mani'a lima ìwọ náà kò sẹ́ni tí ó lè dínà tó ọ̀fẹ́ láti fún mi mọ́ ìdí ẹ̀ náà tó lè dínà nǹkan sábọ́ lọ́wọ́ wa tó fẹ́ fọ́ ọ tó wàá dínà rẹ̀ mọ́ fún ìdí. ọba bá pè é bí ẹ bí lè tún láti ló wọ́n ṣe ọ̀rọ̀ wọn. ìdáàbọ̀ tí wọ́n á wàhálà ní wàhálà táwọn á nájà ní sásìkò rẹ̀ ti tó láti ìlera wa léṣe pé tí nǹkan náà bá dé kọ́ má bá wa lálàáfíà ẹ̀kọ́ mi yẹn ti wà ní ìlẹ̀ tí ò ti dé láti máa nàgbà láti máa nàgbà láti máa nàgbà èyí náà ti nàgbà wọn láti gbà wípé ká lórí lórí lórí yẹ lọ́ba yẹ ẹ̀rẹ̀ bá dá nǹkan yẹn wá dé lásìkò yẹ ọba wa lẹ́nu lẹ́sẹ̀ ti kékeré ló ti dá ilé máa ń fi mẹ́fà àti ìdílé báyìí. ومن ولا إليه إلى مانع ما نعم اعطيت وإذن كل سنة ورغبة ويكون من ولا لا تسرق الحبوب إلى ما لم يكن طمع ولا تبيت على ما فات حسرانا فجد يوم النجاح sí nǹkan tí àtìkò lè fi tò ambos lọ ti pa àpòjù bọmọ lọ́wọ́ àtìkò lè fi tò àní sìn àwọn alágbó mẹ́sàn án rọ òun náà dá oúnjẹ ọ̀sán ṣe kò sí ìdè mi àbí wọ́n ti máa fi kí àrẹ̀ ẹ ó àti ẹ̀ kọ́kọ́ máa rùn káàgó kéèké mi. àtìkò lè fi tò náà dépò báwa ti kọjá wọ́n ti mẹ́jẹ̀ ń gbé ẹgbẹ́ yóò nà rẹ̀ dà wo tí o sì fọmọ lọ́wọ́ torí ojú kòkò lọ́sì dẹni tí ọmọ ẹni tí ń sábà náà lórí tó ti bọ́ ọmọ lọ́wọ́ òdìbò òdìbò náà wọ́n para rẹ̀ lórí lọ́ ìbọn ti kẹta gbọ́ òtún lè tó mi náà ti bọ́ ọmọ lọ́wọ́ ìkẹta lọ́gbọ́ ẹgbẹ̀rún kejì rẹ̀ ti bẹ̀ lọ́wọ́ ìbí ẹ̀ àwọn alẹ́ ìkẹta ọ̀ọ́ àbà àwọn ń sáré wọn á rọ́ọ̀tù wa lọ sí tù wọn á ní tẹ̀síwìtì ọ̀sẹ̀ àì wọ́n máa fa mi sí ọlá ó tún máa náwó yẹn lówó dànù. ìrẹ̀lẹ̀ máa ní àyè náà kò sẹ́ni ní ilé sílẹ̀ ẹ̀fọ́ lọ́wọ́ bá pè é yẹn náà ilé ìdára sí ìlànà wa láti wọ́n ti ọ̀sẹ̀ tó lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ ní ìlú òwe sílẹ̀ ilé kéde ní ìwọ̀nba tó lọ́wọ́. ولا معطي لما منعت إذا الله ما بعد بيتنا وسلم بيتنا ما نقول بعدا كل مدة بعدا omi gbogbo wọn kiri kẹrọ bá tó ti ṣe ti ní ojú ọrùn ní gbogbo ẹ tó lọ bá bá ní tòmí tí ọ lọ́wọ́ ọkùnrin tó kọjá lọ bẹ́ẹ̀ lù. wọlé mọ ọfíà ní máa mẹnà ìtọ́nà ọba bá pọ̀ láti fún yẹn ọ̀sẹ̀ ìpele fún eléyìí ọmọ ẹbí ti àtẹ̀wé má ní ọ̀fìn rẹ̀. ìyá ọ̀rọ̀ mi gbé má àpò àbájá ìlànà ẹ̀kọ́ lé ọ̀lẹ́ à. wọ́n má àpò àdá lẹ́nu ẹ̀kọ́ lé ọ̀fìn rẹ̀. èyí tó rí àkọọ́lẹ̀ kò ní rí òsì lọ́pàá lọ sí i. èyí tó ti bọ́ ọmọ ولا ينفع كالجد منك الجد وإن يديوني أدفع يديوني أدفع ويسلا فعلا دوانا لوكي ومن لوكي ويسلا فعلا دوانا أكون أولا فوقا دعوة torí ẹ̀ tàbí ìgbìyànjú wọn làwọn onígbàtí wọn á gbé àwọn náà tọ́lọ̀ pé ẹ̀sìn láti lọ sí bẹ́ẹ̀ nítorí tó níbi wa sọ̀rọ̀ wá ìwà òṣèlú ìwà òṣèlú ìwà òṣèlú من السماوات ومن الأرض ومن ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع لو جد منك الخير بمن يكون عليكم خير عما ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ méjì ni wọ́n fi máa sọ̀rọ̀ púpọ̀ èyí kò wù pọ̀ lẹ́nu yorùbá ni wọ́n máa ẹ̀sìn pọ̀ sí máa ń kó ṣe ní. torí àwọn náà wò pé ẹ̀yin lọ́ọ́ pa padà rẹ̀ tí ọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀. صح؟ لا مانع لما أعطيت ولا معطي لما منعت ẹnì kó ìdílé tọ́lọ̀ wa fọwọ́ alẹ́ lábẹ́ adarí ní pàtàkì àárẹ̀ kékeré. wọ́n náà mọ̀ fi ẹgbẹ́ náà ti sẹ́ńtì lè fún ẹni tó lọ́ọ́ fún ẹ ẹgbẹ́ agbada pẹ̀lú ọjọ́ àlọ́ fòfò owó kọ́ ẹ̀dọ́ tó ti yà ẹ̀kọ́ ìyà tí ń jẹbi káyà mọ́tò ní tẹ́lẹ̀ èmi tí a wa lọ owó ló ẹ wá sọ pé ẹnìkan ò lè fún náà fún láti tẹ̀lé lówó náà ìgbà náà ló fún ó fún bọ̀ tó rí bú lọ sògbó owó náà lọ lówó lọ́pọ̀lọpọ̀ gbèrè tó kú sí ìyẹn tí àwọn náà gbà fún lówó bọ́ọ̀lù já tó ní ọ̀dọ́dọ́gba wọ́n bẹ́ẹ̀ wa ẹ̀rọ tó lò wọ́ ẹ̀sìn ìjẹ owó tí ọmọ ẹ̀jẹ̀ máa dún ilé ìlú máa báyìí wọ́n máa náà wà lẹ́yìn. lọ́sẹ̀ ẹ̀ bá tó tó ọkọ̀ wa ló kíláàsì tí bá lọ sí ọ̀rọ̀. èyí tí wàá ti lọ. wọ́n bá ọ̀dẹ̀ pẹ́ nu wọn ẹ̀jẹ̀ ìdúró owó kìí ọgbọ́dọ̀ lọ sí òkè ní àìní ilé ìjẹ́ gbóná lórí àìsàn ọgbọ́dọ̀ kò jẹ́ láàrọ̀ láàrọ̀. ìgbọ̀lọ̀ kéde yẹn bá. lórí ẹni tá a èyí jẹ́ bà yọ̀rọ̀ ìjó tó máa rẹ̀ ìgbọ̀lọ̀ bá ń jẹ́ lórí owó. Thank you. And and there was a náà ẹjọ́ ló ti jẹ́ mẹ́rin ẹnìkan wá sí òun lẹ́yìn àti ẹ̀sùn bá ọ̀sẹ̀ náà the ìgbà tí ó fi lókè láti fún ọwọ́ àti ìṣòro àgbẹ̀wò alhamdulilayi alhamdulilayi tẹ̀lé wọn tọ́jú wọn lọ́wọ́ fún fún lẹ́yìn àti lókè láti fún. wọn ò fi lè rí bẹ́ẹ̀. ẹ̀dùn ọ̀gbìn tí wọ́n ti sí amúdálà náà lẹ́nu bàbá òkú ti fún amúdálà kẹ̀dé rán kọ́lé rán lọ́wọ́ àrùn. òbí rà ti gbójú ayé àgbẹ̀sọ̀ bá àtúnà lè tẹ̀lé lẹ́nu ìfọ̀ tí àwọn ẹ̀rí ìgbàlẹ́ta mélòó ní lọ́gbọ̀n tí oníkàlùkù wọn kẹjá kọ́ adàpọ̀ èmi ọ̀pọ̀lọpọ̀ èmi ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rẹ̀ ní ìlú ìlọ́la. wọ́n sọ pé àtẹ̀jù wọnú ẹ̀ sí ìlà tí bá mi máa tẹ́lẹ̀ wọ́n sọ fún wa pé lórí ìta. ìjọba ti kí ni wọ́n sọ ọ̀rọ̀ alhamdulilá. Orúkọ ọ̀rọ̀ pé tọ́lé máa ń tì wọ́n á rọ́ọ̀rọ̀ bíi àmì nàìjíríà tọ́lé lọ́rọ̀ wá ọ̀sẹ̀ wọ́n sọ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ilé ìgbé àwọn adé orí bẹ́ẹ̀ ó ti tó kúrò bẹ́ẹ̀. àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ wọn lọ ní ìwòsàn àti bẹ́ẹ̀ láti wọ́n lọ sí ilé ẹ̀rọ fún bírù rẹ̀ náà lẹ́yìn tó ti sẹ́yìn àwọn ọ̀pọ̀ ẹni bẹ́ẹ̀ kò ti dà. ìgbẹ́ ọlọ́ọ̀fun lọ sí ìkàndó ìkàndó lẹ́nu kẹ̀kẹ́ rọ̀ tọ́yé lẹ́nu mo bá rọ̀ تبعتواوي تعالي وملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والبيت أحق ما قال العبد وكلنا نفع اللهم لا مانع لما أعطيت ولا معصي لما منعت ولا ينفع ذلك منك الجد غير الأقام من اتصال زي ما دينا الإمام النووي رحمه الله هنا أقول مثلا وأقع كما قلتني وضع الصالحين وأن كما شيء تجري كما صار أو شو عليه وأن يجري كما لا ìgbọ́dọ̀ tó tó owó gbogbo ẹ̀ délẹ̀ o kò ní lé wọn láti wá sí òun lẹ́yìn rẹ lọ́la ètò àlàyé. ìgbà tí wọ́n ti fún omi délẹ̀ yọ fa àwáwí àti mọ̀wá mọ́sálásí má má jẹ́ fàtà má jẹ́ bàbá fífi náà ṣe wọ́n dẹ́dẹ́. ìjọ máa ń sọ bá wí dé òní ti sọ́wọ́ bí àti ilé wọn òní kò wí dé pa ọ̀rọ̀ lọ́kọ̀ọ́ àkọ́kọ́ rẹ̀.

maybe أغنى الشركاء عن الشرك ọlọ́run rọ ọ̀rọ̀ tí mo fi ẹni jẹ́ ẹgbẹ́ ti fi ogún fún lọ níbi ìjẹ́ ìdí ìṣòro fún pé irun yóò ìwọ ọlọ́ọ̀ni àti àwọn èèyàn jọ pín jọ pín kí ni torí ẹ ẹgbẹ́ òfin jọ sọ pé òun mọ̀ lọ́sí rẹ̀ lọ́jọ́ ọjọ́ bí lójú àwọn èèyàn ìrìn rẹ̀ ti da five five ninety percent tí wá ti wá fún ọ nìkan láti bá lè gbà kọ́kù fẹ́ àìmọ irú wọn fẹ́ lórí ẹ̀ ẹ̀lẹ́dọ̀. lẹ́yìn rẹ̀ wọ́n máa di tàbí lẹ́yìn àti láti wọ́n fi wọ́n fún ọ̀rọ̀ wa nígbà lọ́wọ́ wọn kàn lọ́wọ́ wọn wá lè fi lọ́wọ́ fẹ́ pé omẹ́kù àti láti gba alàgbàgbà àti àbúrí apamiláṣẹ láti máa forí kalẹ̀ lórí àwọn oríṣi méje lórí àwọn epo méje apamiláṣẹ tábàpàdánù láṣẹ bẹ́ẹ̀ ọlọ́run kò láàyè wọn àdárúkọ kọ́lọ̀ lọ́kàn àti láti bẹ́ẹ̀ lẹ́lẹ́ àìní lẹ́lẹ́ àmì títí nípa àti mọ́tà lọ́kàn aláṣẹ. torí ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ tó kọ́ láṣẹ nígbà tó rọra forí kalẹ̀ tó rọra forí kalẹ̀ lórí gbogbo méjì láàrọ̀ rẹ̀. ìlọ ẹ̀ká kàkiri lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n tó ń pè é sọ̀rọ̀ pé kí aláàbíwó mi lọ sàárè sẹ́lẹ̀. ìyẹn tí olùkọ́ tó bá forí sẹ́lẹ̀ ọgbọ́dọ̀ ṣàkíyèsí pé méje nínú àwọn oríṣi ò lọ sàlẹ̀ dáadáa. àlẹ́bí kẹ́ àlẹ́bí kẹ́ la wàhálà bá ọmọ ọmọlẹ́yìn rẹ̀ lọ́rùn wọ́n ti sàlàyé àwọn oríṣi ìfọ̀ wa. ẹ̀fọ́ lè sílẹ̀ bẹ́ẹ̀ tó ń sáré fọ́ọ̀mù ọ̀sìn yẹn dúró. ní gbogbo àwọn àníjọra wọn على الجبهة وال وأشار بيده إلى أنفه على فقال يوازي رمي واجباته يوازي فتوى فواصله وصفحته يعني في واجباته واحد لو lọ́wọ́ tó kíkà polú kalẹ̀ gba iwájú lásán láì dínú kalẹ̀. ọba kan nínú ọkọ ha ọkọ ní ọba ti ṣe bẹ́ẹ̀ kò ní o ẹgbẹ́ àwọn ènìyàn máa ṣe ní ọdún àti ọdún pé àwọn ènìyàn tó lè kì í wọn tọ́ka síwájú wọn ti tó fi ọwọ́ tọ́ka sí mi eléyìí tó kúnà sí i pé tá a bá kùnà láti fi ìmúnà sẹlẹ. àwọn kẹlẹ́ ti bàlẹ̀ kí yẹ wọ́n ní kò burú tọ́lá burú bẹ̀rẹ̀ kó fi mú kàlẹ́ èyí kó orí náà wọ́n ti kàlẹ́ tó tó ti di ìyàtọ̀ sí báwọn ti sọ. àyíké bẹ́ẹ̀ ni léde lágbára lọ́sẹ̀ bí àti ìfihàn ní ìdíje láì sínú bẹ́ẹ̀ kò fi mú kàlẹ́. torí ẹ̀ ẹ̀rọ pé lẹ́nu àrẹ̀ gbọ́dọ̀ burú bẹ̀rẹ̀ kó fi mú kì ẹ̀jọba ti bá àwọn tó fi mú tó wá ní tí ẹ bá fi ló sọlẹ̀ ní gbórí òkè. Orí ẹ̀ orí ẹni bá sọ pé ikú méjì rẹ̀ sọ ikú méjì ṣé ikú wá ní ọ̀bẹ ẹran gbígbé bẹ́ẹ̀ wọ́n pọ̀ náà ní gbogbo ìtàgé rẹ̀ ìtàgé rẹ̀ nítorí pé gbogbo àwọn ìlú ẹgbẹ́ gbogbo láti fi lọ pé tó bá pọ̀ jù lánàá fún ìdájọ́ a lè sọ pé egungun mẹ́fà àbọ̀ àbọ̀ tó ti gbé méje ọ̀dẹ̀ ní ìgbàlódé. Ìgbèrúgbà alákọ̀ọ́kọ́ ó jẹ́ A and B, ó náà níwájú àti ìgbìmọ̀. Ó ti tẹ̀jẹ́ pé ṣẹlá ọ̀kan náà ń bomú, mo lò parí sí, yọ parí sí ìlú àmọ́ ọkọ púpọ̀ tẹ inú rẹ mẹlẹ níbi tí ó gba ẹni pé ikú lọkànlẹ àà eléyìí tó bá ti sáwọn sílẹ̀ ẹran lórí ẹ ìwé ẹsẹ jẹ alákọọkọ lọ́nà àmàlẹkì yẹ tó bá lè orí lásán kalẹ̀ tó fi mú kalẹ̀ ẹ lálàáfíà ọgbà yìí ló pọ̀ lálàáfíà alákọọkọ ni wọ́n yẹ dẹ́yìn àti àtẹlẹwọ́ méjèèjì ilé ìrọ̀kẹ́ ikú ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtẹlẹ wọn méjèèjì tẹ ẹ bá fi méjì bí fún ọdún mélòó ẹyẹ ta ó túnbọ̀ tó gbẹ́ngbà tó bá fi àtẹlẹ wọn kalẹ̀ nínú òun rẹ wàá fi kalẹ̀ lọ́nà tó ẹ pé wàá dàbò ilẹ̀ dáadáa wàá dàbò ilẹ̀ dáadáa tẹ̀sí gbẹ́ngbà tó bá forí kalẹ̀ lọ́wọ́ àmọ́ ọkọ̀ rẹ̀ lọ́nà ọ̀pàkọ́ ìgbà náà lọ́wọ́ ọwọ́ lọ́nà ọ̀rọ̀ ẹ̀ lọ́kọ́ orúkọ tẹ́lifù kúkà lẹ́yìn lóṣù tẹ́lẹ̀ pé nígbà tí ó bá ní ká forí kalẹ̀ àwọn àtọ̀ abáyá wà gbórí náà ní ọwọ́ nígbà tá à ń ṣáájú àmì ìforí kalẹ̀ èdè tí wọ́n ní kò ṣe nìyẹn tí wọ́n ní kò ṣe nìyẹn. wàá di ọwọ́ méjèèjì wá ké nílẹ̀ forí kalẹ̀ tí wọ́n mú. omi mẹ́ta wọ́n rọ́pò bàtẹ́yìn àti orúkú méjèèjì sábà fi méjì kú mẹ́ta omi mẹ́lì ẹ̀yìn márùn-ún ẹ̀yìn sì ti mọ̀ fún orúkú ọ̀rọ̀ bíbẹ ló ń mú iye ju ìwọ́de òṣìṣẹ́ lè túnbọ̀ sí ilé àbọ̀rọ̀ òṣìṣẹ́ wọn kó fún wa sókè tó fi gàdá bá gbá ní oṣù tó kọ̀ sí wa lẹ́sẹ̀. èèyàn kò ní sọ̀rọ̀ ẹ̀dí títí ìgbà tí kú lóró fún ìròyìn ọmọ náà tó fi yọ ẹ̀ kó kó lè wà láǹfààní àti orí kan lẹ́yìn òṣìṣẹ́ wà tó fi yẹ. ó di márùn-ún wọ́n kọ̀rọ̀ ọ́ àti àwọn ọmọ àkàtẹ ẹsẹ̀ méjèèjì àwọn ọmọ àkàtẹ ẹsẹ̀ méjèèjì wà á tókọ àwọn náà kalẹ̀ tọ́lá ti méjì dábàá tó fi tó máa ń lòdì méjì lòdì méjì ó sì wá fún àwọn ọmọ àkàtẹ ẹgbẹ́ tí wọ́n kalẹ̀ òun náà nìkan náà lọ wọn wà á wá sí wọn báyìí wọn náà táwọn ọmọ àkà yẹn wọn lọ wà síbílà ní sálẹ̀ tọ́ba ti ṣe náà wọ́n ti ìdílé yọ ṣàgbéyèsí ẹ̀rẹ̀ ìṣèkòmíkà náà ló ní bí máa ṣe sára ìdílé yọ sànàró rẹ̀ náà ló ní bí máa ṣe lọ́jẹ́ ọmọ káàkà pàpọ̀ ẹni ọ̀sẹ̀ wà báyìí ìṣẹ́ ta pẹ́ ni pé táwọn ọmọ ìta tẹ̀lé yẹ ọlọ́run ní sálẹ̀ lọ́nà tó fi máa kọ̀míkà lọ́la. متفق عليه الإمام البخاري في مسلم يقرأ eléyìí ní àwọn oríṣi dáhùn orí ìsàlẹ̀ ilé tí wọ́n ti bẹ́ẹ̀ fún wa sí ẹni tí òbí máa ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ ilé ìgbé ìta àti dídámù ní ọ̀gbọ́n wa pẹ̀lú ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ àìsílẹ̀ ẹ̀dá àbùkù ti bá ẹni tó lé ní máa ilẹ̀ ìsílẹ̀ ní máa nígbà tó ń fún wọn sí rẹ̀ èyí ní dá ọ̀rọ̀ ìjáde náà èyí dá káwọn ẹgbẹ́ ti lónìí ládàá ìgbọ́dọ̀ wá fẹ́ràn wọn púpọ̀ lọ́kà lọ́dún náà lọ́dọ̀ ẹ̀mẹ́ ìṣòro àwọn òṣèlú ẹ̀sìn wa. lẹ́yìn rẹ̀ ọ̀pá tó mú adébí kan wà adébí jẹ́ adébí àbúlẹ̀ ìlú wàhálà wọn lọ mọ yọrọ ìlú ọlọ́dún muhammed صلى الله عليه وسلم كان إذا صلى وسجد ولم يكن بعد ما كبر wọ́n bá kírun ní wọ́n á forí kalẹ̀ wọ́n kírun lébi forí kalẹ̀ fọ́nrẹ́jà lẹ́yìn ẹ̀dẹ́yìn fọ́nrẹ́jà lẹ́yìn ẹ̀dẹ́yìn ibi dáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ́lẹ̀ wọ́n bá kírun lébi forí kalẹ̀ wọ́n máa ya àwọn ọmọ méjèèjì wọ́n yà lẹ́nu tí wọ́n gbé ọ méjèèjì wọ́n fi gbọ́ ẹ̀kẹ́ wọn èsì tí wọ́n gbé ọ méjèèjì wọ́n fi gbórí wọn ẹni ló fi máa ti ní kò ní kalẹ̀ wọ́n á lọ́wọ́ ló fi mú ní náà ní máa ya àwọn ọ̀rẹ́dẹ́ wọ́n ya apá àwọn ọ̀rẹ́dẹ́ eléyìí ọjà ìdáná ni màá ti kájà ayélujára ìgbàyà ọmọdé wọn káyìí wọ́n ya ọwọ́ débi ilé fífi fún àti àwọn méjèèjì ó ní àtìkà ẹni tó bá forí kalẹ̀ ọ̀sìn tí mo fún wa bí àwọn olókè náà ti tàbí ti máa ń wò lábẹ́. Ìyẹn sábẹ́ àdúgbò bá tún lọ fún mi. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn tí wọ́n ṣe ní Dúbà yẹn, ẹ̀rí pé irú bí kọ́lọ̀ àbí àwọn òṣèlú wọ́n yàtọ̀ sí bí kọ́lọ̀ ara wọn tó lò. Kọ́lọ̀ àti orí ẹ̀ dúdú náà, kọ́lọ̀ àbíyá wọ́n yàtọ̀ sí kọ́lọ̀ ara ẹ̀ka ni báwo kò rà bí àlẹ́ ìwà àti rẹ̀ ẹ̀ ọ́n kò rí àwọn ẹ̀yẹ àlẹ́ mà owó ìrìn àjọ kò máa ń lọ sí mẹ́sì ẹ̀rọ àmẹ́lẹ̀ rẹ̀ ẹ̀rọ àtúntò ayé ìtò ìgbàgbé wa wọ mọ́tòláṣí lọ́kìrọ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí màá nígbà tó ìgbàgbé kò máa lọ sí wọ́n ní ọ̀pọ̀ tọ́kùnrin ó kí ọ̀pọ̀ látọ̀ kan. ليس على عاتقه منه شيء لا تطيق في مسألة الرحيم شيء إذا كانوا لا تجاري بكاره يقولوا مسكين إذا كانوا لا تجاري بكاره ماذا تقول عن الإمام أبي علي wọ́n ní kí tí wọ́n fi ti fún abíyá rẹ̀ méjèèjì tó túmọ̀ sí pé dandan wọ́n rí ti fún abíyá rẹ̀ méjèèjì lórí. tòṣùgbọ́n ti wọ́n kò jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ rí fífi fún abíyá rẹ̀ tí ò bá sáfọ́ bẹ́ẹ̀ ni ọba ti fi ní ọba rẹ̀. ó túbọ̀ sí pé kì í ti fọ́ pa apámọ́ra nígbà tí wọ́n forí kalẹ̀ wọ́n yà apá. torí pé apáta àyà kò lè fúnni láyà lérí abíyá. ìgbà tó ti jẹ́ kí tó bá forí kalẹ̀ ìrọ̀rùn ni wọ́n rí fífi fún abíyá rẹ̀ ó túbọ̀ sí pé wọ́n ti pa apámọ́ra nígbà tí wọ́n ti rọ̀ níbi àdúrà lọ́yà ilé náà ni wọ́n máa ń ṣe ọba ẹni bẹ́ẹ̀ ló wà ní ìwà ti gbé bẹ́ẹ̀ ló wà padà. nínú àdéhùn mi èdè àgbọ̀rọ̀ ìmọ̀ àìní náà náà ti gbà ló yẹ wà wáyé. ọlọ́run ti rọ̀ máa dúró lọ sọ pé ìdá àtẹ̀tẹ̀ kan wọ́n bọ̀ àtẹ̀tẹ̀ kan. وارفع من رقيك رواه مسلم nígbà tó bá forí kalẹ̀ ìgbà tó bá forí kalẹ̀ jẹ́ kí ọwọ́ rẹ̀ yóò lélẹ̀ jẹ́ kí ọwọ́ rẹ̀ àtẹlẹwọ́ rẹ̀ ṣe kú lélẹ̀ dáadáa wọ́ọ̀rù fáàmì ọ̀pọ̀ ìka kọ́ wá gbé ìfúnpá rẹ̀ sókè ìgbà ọwọ́ rẹ̀ gbé sókè ìyẹn ni pé ọwọ́ ti lélẹ̀ ìgbọ̀nwọ́ wa wà lókè títí pa tẹ̀sílẹ̀ di dáadáa nígbà tá a bá forí kalẹ̀ wàá gbé ìgbọ̀nwọ́ rẹ sókè lọ́nà tó ní jẹ́ kó ọ̀nà gbalaja bí ìgbà tá a sájà náwó kalẹ̀. lẹ́yìn rẹ̀ lọ́dún náà àbí ìwádìí lè tẹ̀síwájú wá. Ìgbà náà ọ̀sùn mọ̀ máa lò lẹ́nu ọjọ́ ní tó ṣe kéwà tó bá rò fún un lọ́rọ̀ lọ́jọ́ ní ọ̀sán bẹ̀rẹ̀ lọ́nà ìyá àwọn àkọ́wọ́ ó fi wá gbà ọ́ lóúnjẹ níta kan wọ́n á máa yà àwọn àkọ́wọ́ nígbà tó bá rò fún un bẹ́ẹ̀ náà ló lè àwọn ọ̀rẹ́ sí i títí ká di àwọn ọ̀sán ọwọ́ papọ̀ wọ́n á ra bí ọwọ́ lórí orúkún kálá àbùkù rárá bí ìgbà tí ìjọba fẹ́ kọ́ mọ́ wa lọ́wọ́ ìlà wa dì í. wọ́n ní bẹ́ẹ̀ làwọn ènìyàn wọ́n bá àwọn tó lọ́nà ṣe nígbà tó bá wù wọ́n máa ya àwọn ọmọ àtọwọ́ wọ́n ìgbà sẹ́jẹ̀dẹ̀ ṣùgbọ́n wọ́n dáhùn ìgbà forí kalẹ̀ wọ́n máa àtọ̀ ríà wọ́n lọ pa àwọn ọmọ táwọn pọ̀ ní forí kalẹ̀ bàtà wọ́n ya ọmọ kárí ẹni tí ìtọ́mú tó mọ́ta mọ́ ọmọ yìí kò ṣẹlẹ̀ wọ́n kọ́ ọmọ kápọ̀ wọ́n kọ́ ọmọ kápọ̀ wọ́n àwọn kò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ yìí ọjọ́ ìlànà mẹ́lẹ̀ Muhammad sọlọ́wọ́ àlùfẹ́lẹ́m rọwọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àpòlẹ́ àyẹ̀wò ilé ìdí àlàyé díẹ̀ fún àwọn ọmọ ìlànà mẹ́lẹ̀ Muhammad sọlọ́wọ́ àlùfẹ́lẹ́m nínú kápẹ́ọ̀ ilé ìdílé kájà ìtara gbọ́ yé kára tètè wà o nítorí pé àwọn ọ̀hánù ẹ̀jẹ̀ tó lọ́jà ọ̀hánù ọ̀kùnrin tẹ̀ wí yẹn tẹ̀ rí yẹn ó lè jẹ́ àwùjáde fún yẹn ó sì lè jẹ́ ìkàlẹ̀ bọ̀ yóò jẹ́ àwùjáde fún gbogbo ẹni ó sì máa tọ́tọ́ kà sí wà o yóò jẹ́ ìbálẹ́jọ́ gbogbo ẹni tó gbọ́ ọmọ ẹgbẹ́ tó gba sí orí orí ẹ pẹ̀lú bí a ti agbára láti máa ṣe àmúlò àwọn ọ̀gá ń gbọ́ ẹgbẹ́ bí ìta sọ títà lè fi ọwọ́ àti sílẹ̀ ẹ má ti lórí tó fi láti lè pọ̀ kí ni wọ́n máa sọ àdúgbò ọlọ́run tó ti wá sí àbáyé ọlọ́run ọ̀gbọ́n أهل الثناء والمجد أحق ما قال العبد وكل ما لك عبد لا مانع لما أعطى اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا يرفع والجد منك الجد مثلا أتمنى لما يمكن وفيك وفيك منك إذا أنت الله عليه وسلم وأنت قوة في كل إيمان النبي صلى الله عليه وسلم إذا تابع في tí kíkà forí kalẹ̀ gba iwájú àti inú wa àkọ́kọ́ nù àtẹlẹ wa méjèèjì obì mẹ́ta orúkọ wa méjèèjì obì márùn bákan náà orí àwọn ọmọ pàṣẹ wa obì mélòó obì méjì. ìgbà tí wọ́n mọ̀ nígbà náà bí wa sọ̀rọ̀ bá wà ní ìgbà yìí sẹ́lẹ̀ wọ́n yẹn tó ti kó tó máa forí kalẹ̀ wọ́n kì í mára wọ́n kì í mára lẹ́yìn àwọn ọmọ ẹ̀yà apá wa bẹ́ẹ̀ náà ní ẹ̀ka àwọn ọmọ ẹ̀sìn yóò fi wọn báyìí wá ti ṣèkà àwọn ọmọ bá wọn ṣe ọ̀rẹ́ náà láti ìpínlẹ̀ dáadáa tó bá ń pa wà láti ṣèké rẹ̀ bàbá ń dáhùn lórí àbábá bẹ́ẹ̀ náà. lábẹ́ àlórí ilé nínú ìlànà àbẹ́rẹ́ ìgbẹ́ nígbà tó bá ń lo àwọn ọmọ àká wọn wọn máa yà wọn wọ́n bá gbọ́ àwọn ọdún ní ẹni ní àtàwọn tó kọ́ mọ́tà máa wọn lọ́wọ́ bẹ́ẹ̀ lọ ẹ̀ka àwọn ọmọlẹ́yìn wọn ló fi sábà wò ó ká gbọ́ àwọn ọdún wọn pé wọ́n kò gbé ọwọ́ lórí wọn fún rárá wọn gbọ́ àwọn fún ìgbà tó lè sọ wọn tó wọn lọ́wọ́ ìgbọ́n nígbà tó bá forí kalẹ̀ kọ́ àlejò àwọn ọmọ ẹni tó fẹ́ ṣe tààrí tó fẹ́ gbá rẹ̀ àbí àbí gbogbo àǹfààní rẹ̀

من توحيد الأسماء الله توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات أما ما تنظر البعض بتوحيد الحاكمية هو تنظر بتوحيد الألوهية عنوان توحيد الألوهية وذلك فرض جميع أنواع العبادات إلى الله تعمل وجود تحتاج إلى الله هذه الموضوع قال الله من العباد ان الحكم الا لله وتريد الله الرواة تفريد الرواة تفريد يقول عن ثلاثة سنة حرفيون وانصر وانصر وانصر وانصر قلت له انا قلت له انت بوم عبارة قال انت عامل كلها كان بوم في النهاية بالنسبة للدعوة بالنسبة للدعوة قلت يعني أنا wọ́n bọ́ọ̀bù àwọn èèyàn ọba ọba ọba àpẹẹrẹ sí ọ̀rọ̀ náà. lẹ́yìn náà wọ́n fẹ́ ẹnìkan gbèrò ẹ̀sán kọ́ nítorí ìjọba mẹ́ta alákùnrin àánú ọba kò lóṣù mẹ́wàá èyí táwọn alùpùpù náà sọ ẹ̀ ń bẹ́ẹ̀ máa kóra àgbélé tẹ̀kọ́ ẹni wá ní láti bẹ̀rẹ̀ lópin yóò gbé oríṣi mẹ́ta náà tẹ̀wé ìdíkan tó kọ́ wá nípa ti ọlọ́ àgbọ̀dọ̀ ní ìfẹ́ ha lòdì àgbọ̀dọ̀ Ha ìfẹ́ bẹ́ẹ̀ tó tẹ̀ tó ìfẹ́ tòbí ha tó kọ́ wá nípa ìfẹ́ àwọn èèyàn tó tẹ̀ tí wọn gbọ́dọ̀ tẹ́lẹ̀ rẹ̀ lọ́sọ̀rọ̀ ẹlòmí àyàfi ọlọ́ ọ̀nà ètò ìdí ìdá tó ìdí dúró yìí tó ìdí ìdá yìí tó ọ̀gá ti sọ fún wa nípa tá lọ́lọ́ gan-an kí ni ìròyìn ẹ̀ kí ni ìròyìn rẹ̀ kí ni àwọn ẹsẹ̀ rẹ̀ ilé ẹ̀rọ fi mọ̀ pé làtìláwọ̀ ṣẹlẹ̀ ẹ̀rọ ló ti kẹ́ ẹ̀rí kà fún wa tó bá lè dájú tó bá lè dájú àlàkà èyí tó ti tó ọ̀rọ̀ sọ káwọn ẹ̀fà àtàpọ̀ ìgbà tá ìjọ kẹ́kẹ́ ti fàjọ níjà tẹ́lẹ̀ tí gbé nǹkan tó sọ ọ ní ìtumọ̀ yẹ tí ní náà fún kò àmọ́ kò sí wàhálà kọ́nà báwọn ọ̀rẹ́ lọ. ṣé ìwà kéwù àgbẹ̀rẹ̀ mi ọ̀nà ìwà kéwù àkọ́kọ́ akéwì tẹ̀lé kéwì tẹ̀lé kó tó di kó o kó ìwà. lọ́dà bí pàṣẹ àwọn ọ̀rọ̀ àmọ̀ tó lẹ́ẹ̀ ìwọ̀n ìwà àlàáfíà. nítorí pé ẹni tó bá ti ti mẹ́jà tó dáadọ̀ pẹ̀lú ọkùnrin tó sọ́lẹ̀ mọ́kànlá sọ̀rọ̀ àtòkò àlẹ́ nà Thank you.

lẹ́yìn tí alákọ̀ọ́kọ́ ni ní wíwá ti sọ àkùrọ̀ ayé. Ẹ̀rí ìrìn tó wọ́n tó gbàgbé à yóò fi láti alákọ̀ọ́kọ́ lọ́wọ́ lórí wọ́n tó Maria lọ́wọ́ akẹ́rẹ́ ti lẹ́yìn tó lọ́wọ́. Maria lọ́wọ́ kọ́ pé ọ̀rí àyọ̀ kà ń bẹ̀. Nígbà tó wá ti wá kẹ́rẹ́ ti gbàgbé à wọ́n á kéré. Àwọn àgbẹ̀ orí ìbéèrè ti mú

wọn fi pín fún yín ilé mi ní mẹ́jọ wọn fi gbà wọn ilé mi mẹ́jọ wọn fi gbà wọn. ẹ̀ka ni wọ́n lẹ́ẹ̀ máa ké ẹni ní àlámẹ́síra máa ń máa wọn ilé mi ní wọ́n fi yí láti mẹ́jọ mẹ́jọ. láwùjọ kí wọ́n máa dà ẹ̀rí ìlọ́dà àkọ́kọ́ mọ́ òkè wa onírúurú ọ̀nà ọ̀gá gbàdúrà sí ká àwọn èèyàn. láti lò

ti ẹni tó yàtọ̀ ẹ dàpọ̀ lórí tó náà ẹ jẹ́ kẹ́mi yóò wò ó lọ́wọ́ tó wà lóko bá tó ń ṣe òun kà á bí tó lórí lórí di ẹlẹ́yìn báyìí àmúkàtà láti wá mọ̀ tó bá ti wá kúrò nílùú ti wà tó bá dé lòlò ó yí ìkẹ̀kẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń lè làwọn ilé náà làwọn ilé náà ti dúpọ̀ àwọn ìṣúná ṣe ṣe ilé ìfọ́nàfọ́ wọn ni mà ó ti máa mọ̀ pé yẹ àwọn ẹ̀jọ̀ pé tó wá ló máa jẹ tó àwọn olùkọ́ni ti wá sí ọ̀gá ẹ̀yà àgbéga ńlá ńlá ọ̀gá ńlá ilé ọ̀gá ńlá gbọ́gbọ́n wọn gbọ́gbọ́n wọn ló ń bẹ́ẹ̀ lélẹ̀ ìkọ̀ra wa lọ́wọ́ fún kálukú ẹ̀rí ìwà kálukú ni ọ̀gá ilé ìkọ̀ra rẹ̀ fún ọ ó ti máa kura rẹ̀ pé sọ ẹ dàpọ̀ lọ́wọ́ alákòóso àná Islam yìí wà fẹ́rẹ́ fẹ́rẹ́ ó wà fẹ́rẹ́ fẹ́rẹ́ tiọ̀ ní tiọ̀ lọ́dọ̀ àwọn míì àárí bíbélì máa kù àlejò máa kú àlejò máa kú àlejò máa kú láti wọn lè fi sọ̀rọ̀ láti wọn lè fi alẹ́ lọ sẹ́yìn ẹ ló kù àhà tàbí àlọ́ àtọ́jú àmọ́ àti rẹ̀ ti ṣe ìgbà ẹ̀rẹ́ rẹ̀ ti ṣe àkọsọ̀ ti sọ lọ. Wọ́n ti bẹ́ẹ̀ àwọn òní wàhálà àmọ́ tó bá nínú òní rẹ̀ ọ̀pọ̀ àtọ́wọ̀ tó kalẹ̀ sí. Tó náà ló ti náà lọ yẹn lọ rí ṣe ọ̀rọ̀ ìlú ìdílé ilé ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ tọ́ jẹ́ ẹ̀dá pẹ̀lú àpàlà sí ìdàpọ̀ ọba yà ṣe lọ rí wa àti ìdúró lọ sọ ilé ẹni ọba tó kàyé lẹ̀ tó ń sì lọ́nà tó ń sì lọ́nà. àwọn ẹlẹ́sìn ni wọ́n wọ́n bàjẹ́ bàjẹ́ kọ́lá gan-an láwọn orí àtẹ̀tẹ̀ ní wọ́n ti lé ní tọ́ àpò dáhùn sí. But you know, like one practice now, you know, one part of it, yeah, for a lot of time. Listen, you can walk out to any house, you can walk out to any yeah, alẹ́rìndínlọ́wọ́ wọ́n ní obìnrin gan kò tẹ̀ gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò dé ọkọ rẹ̀ kọ́ àbí wọ́n ta ẹ̀kọ́ ta tó bákan náà wọ́n ti ní ẹ ike ẹ ètò wà bẹ́ẹ̀ ni pé kì í ṣe tó máa ń yí ẹ máa ń rántí ìlànà ìṣẹ̀lẹ̀ àtọ̀ ìṣẹ̀lẹ̀ máa ń yẹ̀ láéláé nínú máa ń tún bẹ́ẹ̀ ni. Jadi kita ṣèkúrọ̀ náà lọ wà. Nígbà tí wọ́n tẹ̀lé dàda àwọn àwò tí wọ́n ní tòun. Ètò bẹ́ẹ̀ lọ. Náà. Gracias. ló káwọn máa ló ló tọ́ ìwé ìgbàdúrà ìwé máa ń gbàdúrà. Ẹ̀hẹ́ wọ́n ti rò wọ́n lè tó ìwé ìgbàdúrà tó lè ìwé ìgbàdúrà fún inú yẹn. Ẹ̀ẹ́ tó bẹ̀rẹ̀ dáadáa lè máa lọ rí ìdí ọ̀nà máa fà. Yàrá ló máa lọ rí. Ìjọba máa lọ rí ẹ̀kọ́ káyọ̀ àpò ọ̀gbẹ́ máa lọ rí kékeré lẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة الحج على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد

Allah

Allah الله